Eh, èmi ọmọ yín náà ni o èmi ọmọ yín ọ̀rẹ́ yín pàdí yín yèyé ọ̀ṣẹ̀wà mo ní ká tó sáré bára wa sọ̀rọ̀ ṣítí láàárọ̀ yìí ọ̀rọ̀ ṣítí tàárọ̀ yìí eh, lórí ọ̀rọ̀ yorùbá yìí náà ni ó ní ṣe pẹ̀lú yorùbá ó dẹ̀ tún ní ṣe pẹ̀lú rálì rálì rálì tá fẹ́ ṣe hmm. mo bí mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi bọ́ ọlọ́run á mi nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo oríṣiríṣi awuyewuye ni mò ń rí online tí àwọn kan sọ pé Ìbà Gani Adams bóyá fẹ́ dalẹ̀ Yorùbá ìgbádá ṣe gbádá ìgbòdó ṣe gbòdó mi ò ní much time láti sọ̀rọ̀ mo lè já kiri because mo jáde lọ ni mo dẹ̀ dúró de bọ́ọ̀sì mi so tí bọ́ọ̀sì bá ti dé tẹ̀ bá ti rí ibi tí mo gbé eré àmọ̀ sísọ nìyẹn so nǹkan tí mo fẹ́ sọ ní kúkúrú òjú ń pé ńjọ rálì ẹni tẹ bá rí ilẹ̀ rí o ẹ má fọkàn sí pé dandan gbọ̀n ẹ ń láti ráre ọ̀nà kàkàǹfò ń bẹ̀ ààrẹ ọ̀nà kàkàǹfò mo sì bá wọn sọ̀rọ̀ lálẹ́ àná wọn ò ní oore ọ̀fẹ́ láti jáde o ẹ̀mú dání nítorí ní inú ọdún yìí níbẹ̀rẹ̀ ọdún yìí a mú mi láàlá kan aláàbí ìran bí ò ní ṣẹlẹ̀ gbogbo wa lórí lórúkọ Jésù mo dẹ̀ jíṣẹ́ yẹn fún wọn inú mi dùn mo rán wọn létí lálẹ́ àná wọn ò ní ránṣẹ́ pàjáwìrì wá pè wá o gbogbo wa lórúkọ Jésù àní kúkú ọ̀wọ̀wọ̀ a máa jà a sì máa jà kò sígbà tá à ní jà because àwọn náà wá ṣùgbọ́n wa ò tí ì dira àìdira tó torí gbogbo àwọn èèyàn tó ń sọ̀rọ̀ tó ń pariwo tó ń ẹ má bínú láti lo èdè ariwo mo bẹ̀ yín ni ẹ má bínú pé ààrẹ ọ̀nà kákàǹfò ààrẹ ọ̀nà kákàǹfò kí ló dé tó jẹ́ pé dandan ààrẹ ọ̀nà kákàǹfò ló ń láti ṣíwájú ogun àwọn bàbá wa tó yẹ kó sọ̀rọ̀ ò tí ì sọ̀rọ̀ ààrẹ dẹ̀ ti sọ fún wa so many times ẹ máa gbọ́ fídíò wọn ẹ máa tẹ̀lé programs wọn wọ́n ti sọ fún wa tẹ́ bá ti ń gbọ́ àwọn program yẹn tẹ́ ń tẹ̀lé wọn ẹ̀yin ẹ máa di kókó inú ẹ̀ mú wọ́n ní pé ìjà Yorùbá ò ṣe é dá nìkan jà ìjà Yorùbá dẹ̀ ṣòro gbè which is true àwọn tọ́gbèjà wa níjọ́ kìíní àná kí là ń sọ fún wọn lẹ́yìn àtàwọn ètò ti kú o àtàwọn ètò wà láàyè o kò sí tí bàbá Ọbásanjọ́ bá ṣe tó máa ń tẹ́ gbogbo wa lọ́rùn a sì ń bú wọn dọ́là. Eh? MKO ànádà tọ́mọ ìfiru airport èkó yẹn ta bàbá yìí lọ rẹ̀ kò tí ì pọ̀ jù yorùbá wò lẹ rí kó dìde kó sọ ń pẹ rí níṣojú yín náà tún ti sáìnì bíìlì ipe kan ṣe railway láti nàìjíríà láti northern side kó lọ sí inú nìjẹ ẹ jọ what is the infrastructure in nìjẹ tó fẹ́ lọ kó wá sínú nàìjíríà baba buhari is not helping anyone he is not helping us we all knew were doubting him before we put him on the throne but we think pé ká pe wèrè lọ́kọ̀ ìyàwó kó lè jà lọ́nà lọ́ni but we made a terrible mistake tó bá lè bá wa divide Nigeria is going to be a very good thing I don't know how it's going to happen but it's, it's the best because I see Nigeria as three different nations Igbo fellow now they are ready to go they are very hardworking people I'm so proud of them they are not almajiri they are manufacturing things on their own now they have so many companies they are everywhere in fact everywhere in the world mo mo mo fẹ́ mo, mo fẹ́ lè sọ pé yes I voted that they are the, they are the most populated uh, ethnics tó jẹ́ Nigeria ethnics in abroad they are everywhere name the place you find an Igbo guy or a, a, an Igbo lady hustling there. àwa Yorùbá yìí ni ẹnu wọ òkò ẹnu wọ òkò though ẹnu wá ti ń kò díẹ̀díẹ̀ o I'm impressed by so many programs going on online but we need to be fortified a ní láti ní a ní láti ní kíní pé sẹ́ a fẹ́ dúró a fẹ́ dúró tì í pàṣẹ ẹ̀yin náà wò mo ráwọn videos kankan lálẹ́ àná ẹ̀rù bá mi inú olódì mi baje. Baba wa Sunday Igboho mo dúpẹ́ lọ́wọ́ yín E ṣé ẹ kú ọmọṣẹ ẹ kú iṣẹ́ ìlú àwọn alálẹ̀ àdúró tì í ní ṣubú dànù kò ní ṣòro ṣe fún yín o mo tún ti rí bàbá wa mi náà Sunday Òòṣà nínú fídíò yẹn mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà God bless you ẹ ṣé kí wọ́n tún padà sórí bàbá wa bámbá aláṣẹ the whole Lagos state because I will not say aláṣẹ Nàìjíríà bàbá Tinubu ẹ̀yin ni mò bá wí again mo rí fídíò lady kan she said she is almost Oshodi though the girl the lady let me just say girl because she's not an old woman the lady said something that that that makes my heart ache she said èkó ti bàjẹ́ there is no good roads anymore in Lagos Island she's right ó tán ni ṣebí twice ni mo lọ sí last year màá kọ bọ́tà màá dẹ̀ wo gbogbo èkó báyìí ah inu olódì mi á dẹ̀ máa dùn kí n má sọ this is not the same èkó tí mo fi sílẹ̀ I was born and grew up in Lagos Island too. Hmm? St. Matthias Primary School ni mo lọ and I, I went to Antioch Comprehensive High School n'Ikoyi. Eko was like small London then. It, it looks like London, kò ń ṣe small London. Àwọn òṣìṣẹ́ tó ń ṣe clinic start from then. You will see them in the morning while my dad is, was driving us to, to school. Wọ́n máa ń ní ìtìpa This time around, àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ ìkólẹ̀ gan-an, wọn ò rówó oṣù gbà. Sometimes they go, I saw them screaming online they're begging for their salary I wonder they ń the most dirtiest job bàbá Tinubu ẹ̀dẹ̀ wà lẹ́kọ̀ọ́ ẹ wà lẹ́kọ̀ọ́ ẹ̀dẹ̀ ń proud pé what you go go Ọ̀ṣun state lọ thank God you didn't say Ondo state because my parents are from Ondo state Ondo state I ò kì í ṣe lébi à we're not Oluya ẹ̀ka àwọn gangsters jaw, head and there left and right up and down center in Lagos they are even bold to come out on air láti sọ pé àwọn máa pààyàn torí yín they are ready to kill God ní under the sun ní under the sky náà lábẹ́ ọ̀run yìí náà ẹ jọ kí ló dé kí ló dé kí ló lè tó yẹ bàbá kí là ní jẹ tán lé ayé yìí ọlá ọlọ́run nìkan lè yan kì jẹ tán irú owó tẹ̀yìn wà proud of yẹn wọ́n sọ pé wọ́n gbé bullivan wọ́n lulẹ̀ yín ẹ ti kó gbogbo owó tó yẹ kó kó belong sí gbogbo aráàlú ẹ kó sápá àpò ọ̀dọ́ yín ah, ibo lẹ ti ṣe bàbá ẹ ṣàánú àwọn ẹ̀dá ẹ ṣàánú àwọn ènìyàn ẹ ẹ ń wá sílùú òyìnbó ẹ rí bó ṣe ń rí bí ẹ rí bó ṣe ń ṣe ẹ mọ ẹ ṣe ni wickedness ẹ ti pọ̀ jù ní àwọn èèyàn ò lè move around wọn ò lè travel from Lagos to Ibadan without convoy ọ̀rẹ́ mi kan lọ ṣe bẹ́rẹ̀ àmàmẹ́ ní Ondo State lákùrẹ́ mo wo fídíò ẹ̀ láàárọ̀ yìí mo rí àwọn ọ̀rẹ́ ẹ̀ tán wá wọ́n láti máa fi police escort gbé wọn lọlé àbí ẹni ẹlẹ́ni the share has choice eh? bàbá ẹ̀ èkó èkó tó wà látẹ̀lẹ́wọ́ yín ẹ̀ ẹ̀ tún ṣe ẹ̀ dẹ̀ fẹ́ lọ di president nàìjíríà ah, bàbá ẹ má fọkàn sí i ẹ má fọkàn sí ilé là ń túnṣe ká tó tó de ṣe ilé là ẹ tẹ̀yìn àgbà fi sọ pé ilé la ti ń kẹ́sọ̀ róde tí ò bá ṣe páwọn haúsá gan ponú ṣé kò yẹ kó tẹ̀ fi bí Lagos State wò pé ẹni tá a fẹ́ dìbò fún yìí ẹ wo ilé wọn bó ṣe rí mo rí gbogbo òkè gbogbo òkè Èkó wọn ta aṣọ sí ẹlòmíì sápátá kiri in fact wáyà náà lọ játijàti ẹ wo ṣebí ṣebí òpó náà rèé òpó náà kan rèé òpó náà mí rèé ẹ wo bí gbogbo àdúgbò ìṣeré bó ṣe tó ìṣẹ́rí ó dàbí one thousand and four ni ṣẹ́tírí ṣebí òpó náà kan nìyẹn òpó iná kan rèé òpó iná kan lélẹ̀ eléyìí ní sì tílẹ̀ bá ṣú kódà kó jẹ́ pé wíńtà la wà tílẹ̀ ìgbà míì ilẹ̀ máa ṣú lọ́sàn gangan tílẹ̀ bá ṣú ẹ lè rí ẹni tó tan náà ó máa tàn fúnra ẹ̀ ọ́tọ́mátìkì ni gàrà gbàgàn ìgbà míì máa ní wò lọ àárò lè sọ mí ṣùgbọ́n ilé èwo ni mo fẹ́ lọ ó dàbí ọ̀rẹ́ mi kan ní tèmi ó máa ní wò ọ̀rẹ́ má ṣe àtànra wa she lives in London Hajji Abusari tèmi ọ̀rẹ́ mi pàtàkì ṣé o ṣe ìwọ ọ̀rẹ́ má jà tanra wa ibi tá a bá ń gbé ní ilé ẹ̀rù ilé wa ń bà wá hmm, láti lọ kì í ṣowó tẹ́lòmíì rí nílùú òyìnbó ló fẹ́ fi wálé ṣùgbọ́n nítorí pé ìlú òyìnbó ti sú ẹ mọ̀ páàrọ̀ ò lè máa sọ wá ní ṣé bẹ́ẹ̀ yín náà gbé lamẹ́ríkà rí bàbá ṣé bẹ́ẹ̀ gbé lamẹ́ríkà rí bàbá jagaban ẹ gbé lamẹ́ríkà rí nà ẹ mọ̀ páàrọ̀ ò lè máa dédé ń sọyàn kì í ṣe páàrí yan jẹ níbí kò sódó pando yam là ń jẹ ẹlòmíì ma decide pé àkóńkò ah, tiẹ̀ rí pé bó ṣe ń gúnyán para pòrò pòrò ní nàìjíríà yẹn òun la ṣe ń lọ òun la ṣe ń wà pẹ̀lú bí tíkẹ́ẹ̀tì wa ṣe expensive tó mi ò rẹ́ni tó lọ nàìjíríà tó sọ pé nítorí òun lọ gbowó lọ́wọ́ ẹbí òun lòun ṣe lọ ṣùgbọ́n àárò òlé ló ń sọ wá ilé òun náà lẹ ti dáyàjà gbogbo wa yìí ẹ káwọ tọ́gì síta ẹni kan máa fohùn dẹ́rù àwọn èèyàn ah bàbá ẹ bọ́lẹ̀ ń bẹ kò dáa ah kò dáa rárá ní àwọn aráalé ṣùgbọ́n in case you don't know. Eh? àwọn tó jẹ gọ́vìnà rí tó jẹ sẹ́nẹ́tọ̀ rí ìtìjú ló yẹ kó jẹ́ fún yín pé irú àwọn bọ̀dá Sunday Igboho yẹn náà wá bọ́ta ìgbà tí mo dẹ́ kókó sọ pé òun máa bọ́ta I was looking at is it true ah the word I heard him say yesterday pé àwọn fira àwọn jì fún Yorùbá àwọn fi ẹ̀mí ara wọn lélẹ̀ àbọ̀dà ah, ẹ̀ ní fi ẹ̀mí ara yín di fún Yorùbá lórúkọ Jésù ẹ má fi ẹ̀mí ara yín lélẹ̀ fún Yorùbá kankan àwa la má jìjà ara wa ẹ wo nísìnyí babaléwádé ni títajà tẹ ẹnu ń si sí tó ń bu kí lẹ bọ́ta fún kí lẹ jáde fún tẹkọ́wọ́ sórí tébù ẹ wá ń wò bí ẹni tó fẹ́ dákú lọ́jọ́ yẹn ẹni kọ́ má dìbò ní ní ní Edo State ẹ jọ kí n tiyín are you from Edo State kí n tiyín ẹ èyí tí mo sọ yìí ẹ̀yin APC ẹ má yẹ kó bí nínú òótọ́ ọ̀rọ̀ ni it's not an abuse I wish I can see Baba and tell him to his face Baba náà mọ̀ pa ìkà làwọn ṣe àbí ẹni bá ṣèkà bá lóhùn ọmọ ẹni tó ṣèkà fáwọn náà àwọn náà mọ̀ pé kà làwọn ń ṣe ẹni burú mọ̀ òun ẹni tó máa sọ fún ni wọ́n mọ̀ náà ara ní àwọn èèyàn ara ní àwọn aráalé nígbà covid kílẹ̀ fáwọn èèyàn ẹ ti sáré lọ ẹ ti increase fuel price ẹ ti increase electricity tariff kí ló dé what is the meaning of this ẹ mo bẹ́ ṣe fún wọn lówó nígbà election now. kí ló dé tẹ̀ fún wọn lówó nígbà covid kí inú wọn dùn ordinary this mask ní sí mi ìra ọ̀fẹ́ lọ fún mi ó bá rí wèrè kan tó bá lọ bú mi ní pé mo ṣe fídíò ìmábùjá ẹ̀ lákẹ́ wọn gbọ́ lóko torí mi àti dáàdì mi là ń sọ̀rọ̀ kò kàn yín o ẹ kó rí orí yín lọ pé o wọ́n ń ṣẹ́ni tẹ́mi ò rí rí o gbàtí wọn kékeré mi rí wọn rí mi rí wọn rí mi wọ status wọn wà lẹ́gbẹ̀ẹ́ mi tó tún bá mi ṣeré lọ́jọ́ yẹn ìrìn àjò ló gbé mi jìnnà tí bá wà lẹ́kọ̀ọ́ ọlọ́run gbọ́ máa wà nínú àwọn tó máa bá wọn ṣiṣẹ́ wọ́n mọ̀ ìyá hẹ́ẹ̀tì mi ni màá sọ fún wọn dádì mi ẹja ṣe báyìí dádì mi ẹja ṣe báyìí gbogbo àwọn tó ń tẹ̀lé yín yẹn torí nǹkan tó ń gbà lọ́wọ́ yín náà ṣe ń tẹ̀lé yín wọn ò fẹ́ bá yín sọ wọ́n mọ̀ pé àwọn èèyàn fẹ́ràn yín wọ́n dẹ̀ mọ̀ pé nǹkan tẹ́ ẹ̀ ṣe ń dùn àwọn èèyàn wọ́n dẹ̀ mọ̀ pé ó jọ bí ìkà kí tẹ́ ṣe pé bí ìkà yìí kà ni God ó tán bọ́ọ̀sì mi ti dé so bẹ́ẹ̀ yẹn ni o rally tẹfẹ ṣe the first màá take another bus ó máa dé bí be seven minutes if my bus mi don arrive yẹn òun ló ń dé bus stop lọ́hùn. so rally yẹn rally ìjàpọ̀ o èyí tẹ́ bá fẹ́ lọ ẹ lọ ọlọ́run á wà pẹ̀lú yẹn ọlọ́run á dúró tì yín ṣùgbọ́n there is nothing like revolution now wọ́n rán yín revolution go on a peaceful rally ẹ má mú àdá ẹ má mú anything dání lágbára ọlọ́run àlọ́ àdá àbọ̀ àsùnwọ̀n àlọ́re àbọ̀re ṣùgbọ́n ẹ má lọ débẹ̀ kẹ lọ́ọ́ máa gbọ́wọ́ ọjà then they make àwọn police officers àwọn military men they will be at the same venue at the at the ibi tẹ́ bá appoint the spot they said they going to meet i know everyone that will be doing rally in abroad is going to be a peaceful one So I'm only worried about the one that will happen in Nigeria. October 1st is not Yoruba Independence Day. So ẹ má gbé sanlé o. Ó ti The fight will come. Torí wọ́n ti gbọ́wọ́ ọjà wa. I'm happy pé ibi tó wá ti wá rìn dín ní pé wọ́n wá ń bọ̀ nílé wa. Kò sí bí ojú àdìòjì bó dẹ̀ ṣe lè tóbi kòǹgbàkòǹgbà tó kó rìnà ju tọmọ onílé lọ ibi tá ti máa nà pa nìyẹn. Ìdáhùn yẹn ìdáhùn wọn yẹn náà la máa fi pa ahun. Ó ti yé yín ẹ wò èmi máa lọ sí appointment mi ń sìn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ̀ ń wo fídíò mi ẹ ṣé God bless you gbogbo alájọ ní Nàìjíríà bọ̀bọ̀rọ̀ ṣe rí ó bẹ́tà kéèyàn sá fọ́nrán kó sá fẹ́ṣù ìṣọwọ́ táwọn pípù yìí ń gbé mo ń gbọ́ paraporo para ìró òbọn nínú fídíò mo sọ pé ẹ gbà mí ní ní inside life then ṣé un máa kọ́kọ́ dúró wọ́n máa dúró kí àwọn èèyàn ti kú rẹpẹtẹ kọ́ wọ́n á ti ga sókè báyìí káwọn tó dá sí i eh? un ò rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà sìn there is already war àwọn èèyàn ní ní ọ̀sán kankan báyìí wọ́n á ṣe live video tí buhari ò bá gbọ́ yorùbá tinubu sẹ́yìn náà ò tún gbọ́ ni ààrí yín kẹ bọ́ta náà ẹ ṣe fídíò gbogbo yẹn náà pé èyí tẹ́ ẹ rí yìí ẹ faramọ́ o ọ̀rọ̀ Edo State tí ó kàn yín lẹ lọ dá sí ṣótọ́ ní ìṣe bó ṣe wọ̀ yín báyẹn wọ̀ yín ẹ̀rọ kó tẹ́ wa lọ́rùn ni kó tẹ́ wa lọ́rùn ó ń dùn wá kí ló tẹ̀ ń dojú tì wá wá di pé tajà tẹ̀ràn wọ́n ni wọ́n bí nílé di ó bu yí tó yẹ pé mo ní ẹ́ ó dà kí n sọ pé my sister wetin happen sójú ọ̀rọ̀ pé ìchítẹ́dọ̀ sí iná lọ ni ọmọ ọmọ yín nìyẹn o bá mi ọmọ ọmọ yín ẹ tẹ kò ṣe ẹ tẹ já rí Lagos kí Lagos tiẹ̀ fine ẹ wò wọ́n wá fi Èkó wọ́n fi ń wé Benin wọ́n ní Benin gan bọ̀bọ́ kan náà ṣe tí ó ní Benin na the whole world àbí I don't know how I put the word gbogbo bigcroft gbogbo sandros mo dé sandros mo ní god ṣé sandros rè sandros ó yẹ ah ó ti ó ti ó ti ó ti lọ tẹ bá dúró sí st michael's church tó wà lọ́nà ọbalẹ́ndé ẹ máa máa wo bigcroft ẹ máa wo sandros lọ́ọ̀kan ni in those days in in 1980s. 80s. gbogbo ọ̀nà gbogbo gbogbo láfíàjì mo kọjá pike mo dé mo dé eh, mòkésùnà kò síbi téèyàn lè gbà kọjá ah, oh my god kò sí ẹni ẹ bá ti fi Fáṣọlá lẹ̀ ń bẹ́ẹ̀ náà in fact Ambode gan-an bá mi wọn bá mi méjèèjì yẹn they perform better than you if you don't know mi mọ how did you come across pé ẹ wá fi ra yín ṣe godfather they are your godfathers bàbá tẹ́ bá mọ̀ ẹ wá fi ra yín ṣe godfather wọn. It's the other way around. The, the, the two men are very, very intelligent. Hmm? Mo gbà Fámbọ̀dé. Èèyàn máa ń sá fẹ́ṣù, èèyàn máa ń sá fọ́ràn ni. For the fact he let go doesn't mean he's an idiot or he's stupid or you're stronger. Look at today, he, one person wọn náà June Yellow. lọ. Ẹ lẹ́hun ẹ lẹ́nu mọ̀, ẹ wò bí tẹ̀ bá yàrá já bí àṣà tọ àǹtí bíi Tọ́pẹ́ Àlàbí ẹ wo bíi tẹ bá yàrá já kò sí wàhálà àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fún bàbá lúàbí kì í ṣe ọmọlúàbí nìkan àbọ̀ ọ̀rọ̀ sísítà mi tó sọ̀rọ̀ tán láwọn ọmọ Ọ̀ṣọ́dì yẹn ó kàn dùn mí ni pé àwọn ló ń rẹ́rìn and she has a very important topic to talk about it is not funny she has a very good point ẹ wo bẹ́ẹ̀ ṣe ṣèkódà ọ̀dẹ̀ làwọn haúsá náà ó yẹ kọ́kọ́ rán yín padà sílé yín ni pé your house how it dey be you wan be Nigeria president Say as Lagos be na so you wan take do our own north e no fit happen ó yẹ kàn rìn yín ni kàn lé kẹsàn-án mọ́ balẹ̀ ẹ sàbàpánu kí ni tẹ̀ ń ṣe báyìí kí ọjọ́ orí àwọn nǹkan kó gbé ṣú mi kò gbọ́dọ̀ dájú bíi ti yẹn dájú bàbá ẹ ti dájú jù you are very wicked ẹ fẹ́ dán ọlọ́run ọba ni eh? God rally ẹ má fọkàn sí ẹ ẹ ní ráàrẹ níbẹ̀ ààrẹ knows what he is doing kì í ṣe pé wọ́n fẹ́ràn yorùbá gbogbo ẹ̀yin tẹ́yìn dẹ̀ ń fi pé wọ́n dalẹ̀ yorùbá kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ bàbá yìí ti gbéra wọn ré wọ́n ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún wa wọ́n náà wọ́n ń dúró di àwọn tó ṣíwájú àwọn tó yẹ kó ṣíwájú kọ́kọ́ sọ fáwọn káwọn máa lọ ṣọ́ ti sọ̀rọ̀ ṣé bá àmì aláàfin ti sọ̀rọ̀ ikú bàbá yèyé ṣé bá mi ọ̀jájá ọ̀ni ṣọ́ọ̀tì fèsì bàbá o ẹ wá ní káàrẹ̀ wa bẹ́ bọ́ta wọ́n ti bẹ́ bọ́ta ẹ wo ẹ ṣé God bless you all for watching ojú tẹ fi ń wò mí ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ mi kò ní di ohun yín kò ní lọ mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀rọ̀ tó ń fi ọ̀rọ̀ rán mi tí kì í ṣe mi ni mo rán ra mi mo dúró níwájú ẹni tó ní gbogbo ayé láì dá dúró mo bẹ̀rẹ̀ níwájú ẹni tó ní gbogbo sánmọ̀ láì dá bẹ̀rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o gbogbo ala máa ṣoríire o Odùduwà nation ó máa dúró lọ́jọ́ kan ó máa wáyé lórúkọ Jésù ojú gbogbo wa ló dẹ̀ máa ṣe ó máa wáyé wọ́ọ́rọ́wọ́ nígbà tá ò tiẹ̀ lọ́kàn tá ò tiẹ̀ fọkàn sí mi tẹ̀ wish ka choose October first kí Nàìjíríà máa mú yẹn lọ káwọn haúsá di Nàìjíríà tó bá dẹ̀ wọn kọ́ change sáré wa it's their problem kó fáwọn Ìgbò náà ní right wọn ká ṣe amicably must we fight must we be violent no it doesn't have to be violent we can do it amicably then a my barawa shall my transact business pẹ̀lú ra wa kí pé káwọn fúlàní kan wọ́n what bẹ́ go igbó Money wọ́n two plot and half of land lákùrẹ́ wọ́n ní fúlàní ti fẹ́ ra Money toba ní ku one Tomana ọ̀fẹ́ ra one palm ní one million miota. Miota. ta show ò ta mi ò one àlè Yorùbá ilẹ̀ náà wà ń bẹ kó máa wọ́n kò déédéé dé from nowhere wọ́n gbé ẹni wọ́n gbé àdé tó máa fi máa tàǹbà wọn kì í wẹ̀ wọ́n kàn ṣàṣe wùrùwùrù wọ́n lọ jókòó sórí ilẹ̀ onílẹ̀ wọ́n kó màálù wọ́n kó bíi two million wọ́n kó sórí ilẹ̀ onílẹ̀ nǹkan táwọn ilé ẹlẹ́ni ti ṣe ọ̀gbìn tó ti gbìn àgbàdo tó ti gbìn ẹ̀jẹ̀ tó ti gbìn iṣu tó ti gbìn ọ̀gẹ̀dẹ̀ ẹni kí àwọn ẹni kí àwọn àwọn màálù lásánlàsàn kan máa jẹ omi ń gbé àwọn màálù yẹn lọ lọ́jọ́ kan mo ní ha ọlọ́run ọba ó tóbi lọ́ba omi ń gbé ìkà ò dá káwọn náà stop ṣe bẹ́ẹ̀ kàn yé ṣèkà they know what they're doing because daddy wọn buhari ló wà online lẹ́ni ló wà on the throne doesn't mean they they think we're all stupid we are not stupid kọ́ má wà o èyí tó bá gbọ́ yorùbá nu wọn kọ́ má wà yorùbá ò burú yorùbá dẹ̀ burú now they are provoking us the provocation is too much because àkúrẹ́fọ̀ kan bá lé ìkérégbè kan bá lé dé ògiri á rí pèyìndà á bú ní oúnjẹ tó bá ti pẹ́ tẹ́tí ní àwọn Yorùbá lára they will not wait until you come to them they will even rush you back that's all I want to say God bless everyone kenny nice day bye this is your yeye láti Paris ẹ ṣé. thank you